بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب أخرجه مسلم وللبخاري لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود ولا يغتسل فيه من الجنابة نعم إليه حديث أبي هريرة رضي الله عنه تجد akẹ́tún kan bẹ́ẹ̀ bí sahih bukhari àwọn akẹ́tún kan bẹ́ẹ̀ nínú sahih muslim wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wọ́n tún ròyìn omi lọ fún wa náà la yaghtasilu ahadukum fil ma'i da'im wa huwa junub ẹnikẹ́ nínú yín kọ́ wẹ̀ nínú omi tó dẹ́gùn ọmọ adẹ́gùn odò mọ́ máa wẹ̀wẹ̀ jẹ́nàbà sínú omi tó jẹ́ adẹ́gùn odò tó mú ilé tán omi adẹ́gùn má sì máa wẹ ìwẹ̀ sínú rẹ̀ àkọ́kọ́ nù nínú rìwáyà nìkan òun sọ wípé nínú yín máa tọ̀ sínú omi tọ́dẹ́gún èyí tí ọ̀sán lẹ́yìn ìgbà tọ́wọ́ wá tọ̀ ọbẹ̀ tán wọ́n ti ní kọ̀ gbọ́dọ̀ tọ̀tù mọ́ káwá nípa wá tọ̀ ọbẹ̀ náà lẹ́yìn wọ́n wá tọ̀ ọbẹ̀ tán ó tún wá ń wẹ̀ sí inú ẹ̀ súnmọ́ ìyàwó tẹ́sí ló ṣe èyí ẹni tí ń eléyìí o wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni o lọ́jọ́ máa sọ fún ọba àwọn kan pé anabi ali sọ̀rọ̀ àti ọ̀sẹ̀lá àwọn àyíká ń sọ yìí wọ́n rí i pé ó ń bẹ nínú àwọn sáàbù wọn tó jẹ́ sí pé wọ́n ń hurú wà báyìí torí pé wọ́n máa hù bẹ́ẹ̀ kí islam ó ti kíni kó tó dé náà lọ́fà islam wá ń fọ̀ wọ́n mọ́ ló fi jẹ́ sí pé bẹ́ẹ̀ bá ya bùtùnú kó tó di pọ̀ wọnú islam tó bá wọ̀ ó di onílàkàyè nìyẹn so àwọn ntànàbí tọ́jú lára àwọn sàbí ọ̀pọ̀ ìkànnì òun yìí ẹni tí ń sọ bí eléyìí sí wọ́n ń ṣe ni àbí wọn ò ṣe wọ́n ń ṣe ni wọ́n ń tọ̀ sínú omi tọ́jẹ́gùn wọ́n sì tún ń wẹ̀ nínú nínú àtọ̀ bẹ́ẹ̀ tán wọ́n tún rẹ̀ sí tún wẹ̀ ń bẹ̀ wọ́n rẹ̀ ti ń wẹ̀ sínú omi adẹ́gún ntí wò fi bu ntọ́ fẹ́ lò náà omi adẹ́kùn kọ́ lọ wẹ̀ ní òkè kéré kómi ó wúlò fẹ́ lómi kò bú ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ìjẹ́ náà bẹ́ẹ̀ wọ́n tó rẹ̀ tọ́já sí pé wọ́n ń tọ̀ sínú omi adẹ́kùn kò yí báyìí wá fẹ́ máa tọ̀ sínú omi adẹ́kùn sí ilẹ̀ pọ̀ ńlẹ̀ tí bá ṣe pé ìwà jàhìlíyà tọ́gbalé gboko lára wọn gbà náà tánàbí ntọ́jú sallallahu alaihi wasallam ló fi jẹ́ sí pé olùtọ́jú lànà Muhammad sallallahu alaihi wasallam náà. wàlẹ́ Dawud wàlá yaghtasil fihi min aljanaba. bákan náà ọ̀gbọ́dọ̀ máa wẹ̀ sínú omi àdẹ́gùn tí wọ́n sọ fún amẹ́rin ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀tótó lẹ́yìn ìgbà ni fún anímọ̀ ìmọ̀tótó tán ó tún ní ká kọ̀ǹsídà ọmọnìkejì ká sì má ba nǹkan tó yẹ wúlò fún gbogbo ara ilé gbogbo àwọn gbogbogbò tó lè wúlò fún gbogbo àwọn ènìyàn ká má máa bà á jẹ́ ẹni tó bá wẹ̀ sínú omi ní ìṣẹ́ ìrìpọ́ bomi jẹ́ ẹni tọ́tọ̀ sínú omi ní ìṣẹ́ ìrìpọ́ ba kì í ṣe fún mi ẹ̀ẹ́dẹ̀gbin gẹ́gẹ́ bí n tá sọ lẹ́ẹ̀kan fún wa omi tó wà ní odò tó bá ti wọ kùlàtẹ́yìn láyé kó bá tọ̀ síbẹ̀ omi yẹn ó lè fi ṣàlùwàlà ó lè fi ṣe mọ́ra ṣùgbọ́n tí wọ́n sọ fún abẹ́ ni wípé wọ́n sọ fún wa pé má ṣe máa dán wò torí pé bá a bá ti ẹ̀yìn ọmọ ọkàn àwọn kan kọ̀ yí pé ha bó ni ṣe wàá máa lo irú omi yìí tí n fi máa ṣe àlùwàlà tí n tó kébọ ẹnu mi tí n fi fún imú mi tẹ́nìkan jẹ́ ti tọ̀ síbẹ̀ tí mo rí ti ń tọ̀ síbẹ̀ eléyìí kìnní kan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ sípò àwọn èèyàn máa ń ṣe tí wọ́n bá ń wẹ̀ nínú odò àwọn tí wọ́n máa ń wẹ̀ nínú odò lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn kì í yọ̀dì síbẹ̀ tí wọ́n ń tọ̀ síbẹ̀ wọ́n bí títí ń wẹ̀ lọ́wọ́ náà ni títí ń wẹ̀ lọ́wọ́ náà ni ó ti máa ṣe kíni ó ti máa jù síbẹ̀ lọ àwọn ibi tó ti ń wọnú omi lọ yẹn ẹnìkan ò ní rí ìṣeré pé ara rẹ̀ wà nú omi bí ti ń wẹ̀ nú omi ti ń lúwẹ̀ yẹn ní ṣe kíni ní ti ń tọ̀ síbẹ̀ so àwọn àṣeṣin ẹ̀rí pé àti mú kúrò àfi kí aláṣẹ kan mú yẹn ẹ̀yìn ó lè rí ìyẹn bẹ́ẹ̀ tọ́ba ní ọtọ síbẹ̀ pé bóòlù ṣe rí mi nítorí orí ti ń jáde ọ̀dà tọ́ba ní ọ̀hún orí ti ń jáde mú tọ̀ mi kú lára omi tí ọ wà ní odò bóòlù ṣe fẹ́ mú tọ̀ mi kú mi <laughs> kò sí mú kúrò mẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ọ̀rọ̀ wáàsí lọ́rùn rú àwọn bá wọn pé ẹ sọ̀rọ̀ àkọ́ bá mù láyà bò lánàá àdó kọ́ńfẹ̀ẹ́ tòlẹ́mọ́ ìrọ̀ kìkì ẹ má ti máa tọ̀ sínú omi tí ọ̀dẹ́gúnmá tó sí wá ń sọ fún abẹ́ká máa tọ̀ sí omi tí ń sàn ni. sọmọ pé ẹlòmí ọ̀tún gbọ́ àgbọ̀ yóò di kí ó bá wọn àmẹ́bí ni ẹbọ lọ máa tọ̀ sínú omi tó dẹ́gùn ajẹ́sípò omi tí ń sàmà fún mọ̀ ẹni pé a lè máa ṣe kíni kò sọ bẹ́ẹ̀ o ní tí ń sọ fún ẹni pé aburú omi tó dẹ́gùn ọlágbára ju aburú omi tí ń sàn lọ ẹ̀ ní tí ń sọ fún ẹni wọ́n sọ fún ẹgbẹ́ máa tọ̀ sínú omi tí ń sàn kí ni tó fẹ́ tọ̀ sínú omi tí ń sàn sí kí ni ìtumọ̀ ẹ̀ sí tó bá tọ̀ sílẹ̀ ilẹ̀ lóhùn ọ̀fà mu sọ nípa báyìí ẹ̀kọ́ tí ń kọ́ wa òun náà ní wípé ká máa kọ̀nsídà àlàáfíà ọmọnìkejì àti ìtẹ̀lọ́rùn ọmọnìkejì and then káwọn agbọ́n sì kọ̀nsídà àlàáfíà ara wa bí tó ti ń wẹ̀ lọ́wọ́ tó ń tọ̀ síbẹ̀ òun lúwẹ̀ lọ́wọ́ wọ́n gan tọ̀ síbẹ̀ wọ́n gan oríire ò pé dáadáa ni wọ́n gbà tó ń wẹ̀ lọ́wọ́ tó ń tọ̀ síbẹ̀ lọ́wọ́ ṣé omi tó tọ̀ sí náà kò ní dàsára tiẹ̀ náà yóò ti míìsì mọ́mi tó fi ń wẹ̀ káàtì ẹ̀rí pọ̀ sọ wípé mo fẹ́ bomi ẹ̀jẹ̀ fáwọn tí ó wẹ̀ lẹ́yìn rẹ̀ ìwọ náà ti bàjẹ́ fúnra rẹ kó tó kò mẹ́ torí ìyẹn bá pé dáadáa ìtànàbí ń sọ nìyẹn sallallahu alaihi wasallam